نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له قوما فاسقين وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله الكونية ولا يتأثر بتسبيح الله عز وجل له ولا بالقرآن ولا بشيء من الذكر وأما الأسباب فهي متعددة منها تأخر نزول العقوبة على الظالم قال الله تعالى ولا يحسبن الذين كفروا وأن نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين وقالوا كذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه عليم شديد ومن الأسباب كثرة المظالم قال الله تعالى كلا بل ران على قلوبهم ما كانوا يكذبون باب الله ولهم ولكم القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله ولكم ولسائر المسلمين من كل ذنب الله إنه هو للعلم بالتعلم على علم الشرع ومجالسة العلماء وقراءة سيرة الرسول صلى الله عليه وسلم وسير أعلام النبلاء وكذلك العمل بالعلم من القبور والإكثار بذكر الموت وكذلك الدعوة إلى الله عز وجل قال الله تعالى والعصر إن الإنسان في خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ألبسوا معلومة ọlọ́pàá tí ó tó bẹ̀rẹ̀ ní èmi àti ẹ̀yìn sí títí di jimá lónìí nígbà tí kì í ṣe jimá sí ẹ̀yìn kọ̀ọ̀kan wa bí kò sí pé ó wò nínú àlọ́ rẹ̀ ó náà ló ti dá. ẹ̀mí wọn sí kí ọlọ́run akẹ́kọ̀ọ́ kí á ti ọ̀pọ̀lọpọ̀ jìnnà lórí ẹ̀yẹ ó sì dá ẹ̀sìn fún wa. àtọ́rọ ilé ìfọ̀ àjọ ọ̀hánbẹ̀ sọ́kọ̀ ọlọ́run ẹ̀yẹ sọ́lẹ̀ ẹni tí ọlọ́run ọ̀sẹ̀ ń dídìde láti wá jẹ́ ìkẹ́ àti àánú gbogbo àgbáńlá ayé pátá. ìkẹ́ àti ìkẹ́ náà fi máa bá àwọn ará rẹ̀ àti àwọn sàbẹ̀rẹ̀ èyí tí wọ́n bá lò àti ti ọjọ́ ìgbà ìyára. nínú àrùn èyí tó ti gbé ọmọ ń tẹ̀lé sí ọmọ yìí kí àti ọ̀sọ́ láti dá sékè kí ó lo àwọn nǹkan tó wà bẹ́ẹ̀ dípò bẹ́ẹ̀ kí ẹ̀mí yóò tó lé lórí nǹkan burú àbí ẹ̀sẹ̀ tó wà lórí yẹn kẹ́mi yóò lé látara tó ṣe nǹkan tó wà lọ́wọ́ àwọn ọ̀dà ti ọkọ̀ lẹ́sẹ̀. kí ẹ̀mí yóò lé ìròyìn ikú ni tọ́jà sí pé mo lè fi ọmọ nìyẹn kọ́ ajá sí pé kí n ọ̀rẹ́ ó pẹ̀lú ẹ̀ ah, tọ́lọ́mù yà kó sọ wà máa dùn náà kébí àwọn èèyàn ṣe ti máa ń yọ̀ lórí pé èmi ọ̀ma ìgbà tí ìjọ náà fẹ́ wí sọ ìdánwò mi kò lẹ́yìn àti lórí gán ètò pé pé ọ̀dà ni tó ti dá sí pé àpẹẹrẹ orí ikú ìdọ́lẹ̀ fún yẹn ní ayé àti ọjọ́ ìgbà tí a mọ̀ ọlọ́ọ̀ba ó bú àwọn ọmọ abẹ́lé ìtura ní ó bú wọn lérí bí ẹ̀mí wọn lè tó ń ti. ìmọ̀lẹ̀ tí ò sí ní fóònù látara ìgbà ìsìlámù àti ìtẹ̀lé ìlànà ìsìlámù. sọ ó lè jọra wọn pẹ̀lú ẹsẹ̀mí rẹ̀ ní tó ti di ìgbé ni ìpamọ́ yọ̀ọ̀mọ̀ wà ó ti ẹ̀ tó ti di tí ẹ bá dákọ̀ òun náà ó ní àwọn àpẹẹrẹ tẹ̀lé òfin mi. àpẹẹrẹ àkọ́kọ́ nínú rẹ̀ ó ní kó ti gbé ìrọ̀rùn rẹ̀ sí ọlọ́run pípààyàn títí sìnà mímu sí títa tẹ́tẹ́ jíjalè àwọn ọ̀gá àbàjẹ́ àrìmà àrìmà tó ti gbé mùsùlùmí ọ̀yẹ́kọ́ bẹ̀rù láti rọ́ọ̀lù kò ní jẹ́ lójúra sọ̀rọ̀ yóò mú ní fúyẹ́ kódà tó bá ṣe tán yóò mú fúyẹ́ pé èèyàn ti lọ́bẹ̀ẹ́ lò ọlọ́run bá fún wa ní àgbèjú ìlú yẹ̀rẹ̀ nínú àlùkòrán tó ti dé ìgbé ọ̀padà tí ò ní ayé rẹ̀ dé ìparun láyé àtọ́jọ́ gbèdà ìyára ó ní ìtàn àwọn ọmọ àlẹ́bí adam àlẹ́bí adam gẹ̀gẹ́ lára àwọn ọmọ tó ní àlẹ́bí sílẹ̀ ọmọ méjì wà nínú ọ̀rọ̀ ẹbí wọ́n máa sọ pé ó kọ́ ọ́bì àti ábì. wọ́n ṣe nǹkan tí èèyàn fi máa ń sún ọlọ́run lọ sùn náà lò sáré ọlọ́run ti kékeré àlejò ọ̀rọ̀ àbẹ̀ tó sọ̀rọ̀ àti sílẹ̀ kọ́ máa ṣàlàyé ẹ̀ fún wa láti lè dé ká máa àpẹẹrẹ rìsọ́ọ̀tì títí máa ń kẹ́yìn ẹ̀ńtẹ́lẹ̀ ìbálẹ̀ tó ṣe pé ìgbà ọ̀jọ́ lóṣù Ja. tó àyíká níra èyí ti fọ́ ti tèmi ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ lé lẹ́yìn tó ti dàbí pé ìparun àyà rẹ̀ yìí ọ̀dọ́ lójú ọlọ́run fi ẹ̀rẹ̀ ilé ọ̀pá ọmọ àyà rẹ̀ tó tọ́ ṣùgbọ́n bá a fà ní ọ̀hún ṣòro ó ti o ti ara bẹ́ẹ̀ ó ti ẹni òfò ó dà ànábì wọn máa ń bẹ̀ sókọ̀ wọn rọ ìwòsàn ó ní ẹnìkan ò ní báyìí lórílẹ̀ àfi kí wọ́n kọ ẹ̀sẹ̀ ìkàlà ọmọ ẹlẹ adàmì ọmọ adàmì àlẹsùlẹ torí pé wọn lọ kọ́kọ́ tẹ ẹ̀jẹ̀ ẹlẹ lórí ayé tó ìyẹn ní pé wọn ló fi ìlànà pípààyàn ní ti àbòsí ìlú filẹ̀ látara bẹ́ẹ̀ gbogbo ẹ lọ́wọ́ ti pààyàn títí tí ọjọ́ ìgbésẹ̀ àti àwọn òfìdí òun náà ní tèmi mẹsẹ̀ lẹ́mí kẹsẹ̀ àtọ̀rọ̀ ní tẹ̀lé mi tí yóò fi dáadáa lẹ̀ dáadáa àwọn tí bá ti mú kọ́sì rẹ̀ látara dáadáa tí ó sábàáyí pẹ̀lú ẹ̀ lájọ́ màdá. tí ìbá ti fi aburú yẹn náà ó dàbò kú aburú ló fi ilẹ̀ àwọn gbogbo ẹ tí ìlò àbí tí ẹ̀dá máa pẹ̀lú ẹ̀ sọ ìdá àgbàjá ti di ẹ̀sán rẹ̀ táwọn máa bá ìlú ẹ̀ níbẹ̀. àpẹẹrẹ àwọn ọ̀nà ìlú yẹn fún mi bí ẹ̀sìn yẹn ni ìyẹn gbé kí ìkẹ̀ẹ̀sọ́ nínú ìbálòpọ̀ ọmọnìyàn náà èèyàn ọ̀nà ìgbé àtìlẹ́yìn ẹ̀mí ẹ̀ lè kí ìpààyàn ọjọ́ ẹ̀ lóṣù sọ̀rọ̀ láti mú ẹ̀dẹ̀ péyàn láti sọ ebi wọ́n yóò fẹ́ ṣe ètùtù ọ̀la àbí kọ́páyàn látàrí ẹjọ́ wọn fẹ́ gbowó ọwọ́ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀sẹ̀ tó ti dé ọjọ́ ẹ̀sẹ̀ tó tóbi kírú àwọn akẹ́yẹ ọlọ́jọ́ yẹn lójú ọ̀n tọ́ka sí ilé ẹ̀mí ìrìn bákẹ́ náà bá tó náwó sójú ọ̀nà tọ́lá wọn kì í ṣe pé wọ́n nà ní ìtòrí ọ̀nà wọ́n nà lẹ́nu lédè ẹ̀fẹ̀jà fi lẹ̀. tó ọ̀nà ọ̀lọ́tọ̀ ilé yìí nínú sọ́rọ́ tó tó wà. lára sẹ́yìn ó tó fi mà bí ẹ̀mí ìyẹn lé oyinbo ti dé kí ilé ayé ó jẹ́ lógún púpọ̀ ju tọ́nà ọ̀rọ̀ sàárọ̀ sàárọ̀ lọ. tí wọ́n fi pé ní lọ́nà tó ṣe pé kò ní pa ìjọsìn dá ṣùgbọ́n ìjọsìn ayé bá ti ń pa ìjọsìn mọ́ ìyàn tí bá ti gba ìjọsìn ọlọ́run amáyìn lọ́wọ́ àti bá ti pé ń gbé ìyàn ọdún ìkẹ́ǹsẹ̀ pé ọ̀sẹ̀ kí ẹ̀ lè tètè ìlọ́lọ́run tó ṣe pé ọ̀sọ̀ ìgbóhùn ẹ̀ máa dá ọ̀pọ̀ lára ń tẹ̀sí yóò kórè gbogbo ọmọ ìyàrí pé kó ní ìfẹ́ báwo ni yóò ti máa yẹ wọn ti ti fẹ́ ayé kọjá ló ti yẹ wọ́n ti ní ike èèyàn méjì kọ́fẹ́ kọjá tó nìyà wọ́n ti ní àwọn tí wọ́n jọ ní ọdẹ ọdún méjì lọ gbogbo ilé ìgbà láti máa lọ lórí tẹlifíṣàn lórí rédíò èyí ẹ̀dùnmí ọ̀pá ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ láti ẹgbẹ́ bóyá jọta bísíǹsì papọ̀ ọ̀rọ̀ afẹ́ kí nǹkan tí wọ́n rí lérè kọjá sí àwọn méjèèjì ju ti kọjá sí ẹ̀yìn lọ olè láyà ti dàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sọ kí ọjà tí kéyìn kéyìn létí àbí nǹkan ọ̀pọ̀lọpọ̀ èèyàn kéyìn owó owó òjijẹ kọ́mọ́jọ́ yẹn lójú lẹ́nu mi náà lè rẹ̀ ó ti kó sọ̀rọ̀ mi náà lọ kó tèmi kọ́mọ́jọ́ yẹn lójú. àbí kọ́sọ yìí pé ìgbàgbẹ́ yẹn wọlé ayé èèyàn wà tó fi ń rọ́ọ̀dù tọ́lọ́run lágbára yìí pé ìwọlé ayé yẹn ó ti gbẹ̀ sílẹ̀ lọ́wọ́ yẹn tí kò kọ́ tó bó ni ó ṣe rẹ́sítẹ́ǹsì náà àríkèjì ṣe tó ni ó jì yọ̀ọ̀bà lọ lórí aago mẹ́rin tó gbogbo eléyìí ọlọ́ba ti fi ẹ̀dí ìyẹn ti ṣe tó ṣe é pé ọyẹ kéde ó fura nígbà tí ọba ṣe lórí àgbẹ̀rẹ̀ rẹ̀ lọ́nà àtẹ́yọ̀ fún àmọ́ ibi ẹ̀dí ìyẹn lè náà ni pé kí nǹkan lọ́sẹ̀rẹ̀ àti kí wọ́n ṣe wọ́n àti fún yàn kí wọ́n dákọ̀ náà kí wọ́n dákọ̀ sólà lẹ́nu ọ̀rọ̀ àbẹ̀ sọ́dọ̀ àgbẹ̀sẹ̀lẹ̀ àbí àwọn nǹkan ńlá tí máa ń lé kọ́mẹ́tọ́ yẹn ló ṣe bí ikú títì ìgbé àwọn òtí lọ́bẹ̀ nù tó àwọn olókùn ti àwọn ọ̀sẹ̀ àbí nínú ọ̀rọ̀ tí àwọn mímọ́ gẹ́gẹ́ ayé láti kájọ kájọ sí ọ̀rọ̀ náà ọjà ti dé àwọn nǹkan ńláńlá ti ṣẹlẹ̀ tí máa ń lé kí ẹ̀mí yọ̀ ọ̀fẹ́ ìwé akíkẹ́ yìí náà wà lẹ̀ ẹ̀ka ìwé náà kọ́mẹ́tọ́ yẹn ló ṣe kó tilẹ̀ bọ́ mọ́ ọjà yẹn ló ní ó ibi tó kù ti kú àwọn ọ̀rọ̀ ayé ló tún máa débi ike kọ́ máa rọ wípé á ah, ìjọ kan ní ọmọ àtọ òun òun ò sì máa kíjọ kàmbó lọ sí òkò ní síbẹ̀. ìjọ máa ṣe náà ní pé àwọn ọ̀rọ̀ ilé ayé iná yóò sì máa gbajúmọ̀ débi tó kò sí kú. gbogbo àwọn ọ̀sọ̀rọ̀ yìí ọ̀sọ̀ kà sí pé ẹ̀dẹ́ yẹn sì lè yìí. ọlọ́run ọ̀sán àgbàgbà ọ̀sọ̀ nínú sọ́ọ̀sì àgbà pé ẹ̀dẹ́ náà mọ̀ àwọn tó ń ṣe olùgbàgbọ́ òdodo sẹ́ni wọ́n rọ̀ sọ́lọ́ ọ̀nà tó ṣe pé tí wọ́n bá dá ọ̀rọ̀ ọba ìlú wọn gbẹ̀rẹ̀. bí nǹkan tó wọn bá ní ká ṣe nìyí yóò lọ wípé àtúntò ṣe tó báyìí. àbí nǹkan tó wọn bá ní ká lọ ṣe nìyí kéde nǹkan tí mo ṣe nínú nǹkan tí a sọ yìí tó ṣe kí ọ yẹ kí fílẹ̀ kí ìṣèṣe sọ àwọn yẹn ni ó ìjọ tó bá ti gbé wọn bá bá yẹn sọ̀rọ̀ náà wọn bá sọ̀rọ̀ àdébí ọ̀rọ̀ ahmed sọ́kùn bá wà ní òṣèlè tí wọn bá ti dapa nínú ẹ̀mí àpẹẹrẹ tí ó gbìmọ̀ yìí dé ẹ̀mí ti lè jẹ kí ọlọ́run tó sàbọ̀ nílẹ̀ díẹ̀ lára àwọn tẹ́lẹ̀ wọn máa rí tẹ́lẹ̀ wọn gbìmọ̀ yìí dé ẹ̀mí lè ní èyí ṣùgbọ́n kí ni ìfẹ́ tí wọ́n ti okùnfà rẹ̀ àkọ́kọ́ nínú rẹ̀ oníkékeré yọ̀ọ́ máa tẹ́sẹ̀ sọ́dọ̀ ọlọ́run sùn àbí kọ́ máa ṣe ìfẹ́ tó ṣe yí pé ọ̀nà ọ̀bọ̀ ọ̀fẹ́ ọ̀nà ọ̀bọ̀ sì sílẹ̀ ọ̀nà bí ẹ̀jẹ̀. tó látara ìfìyàjẹ́ òun kí ọ̀nà òun pé kò sí ìṣẹ̀lẹ̀ bẹ̀. ẹ wo àwọn èèyàn ti fáyà ẹ wo àwọn èèyàn ti jáde. tọ́lá ti fẹ́ ló ju ẹsẹ̀ tọ́lá ti fẹ́ ìkọ́ni ìdájọ́ òjò náà àbí ìgbàgbọ́ tẹ̀lẹ̀ ti ṣẹ́ bí wọ́n bá lu kú yóò kí wọ́n kúkúrú láti sílẹ̀ ṣùgbọ́n ìfi ọlọ́ọ̀rọ̀ ayé pé òun máa ń lọ alákòóso àlejò Muhammed sọ́kọ̀ àdùsílẹ̀ onígbàlọ́ wọn ti pé lára àti onígbé òun máa ń fi ẹni tí ń ṣe ìbàjẹ́ lórílẹ̀ òun máa ń lọ bá nínú sọ́ọ̀tù alẹ́ rẹ̀ àwọn ọ̀rọ̀ ti pé àwọn tí ń ṣe ìbàjẹ́ pàṣẹ tí ń ṣe pàṣẹ tí ń ṣe bèbèrè tí ọlọ́wọ́ bá tún dá wọn lọ́wọ́ kódà tó ṣe pé àwọn ni wọ́n láǹfààní àti kọ́lé tó dáa jù àwọn ni wọ́n láǹfààní láti máa gbọ́ tó dáa jù wọ́n bá lérò ike ọlọ́wọ́ bá ń ṣe léyìí torí ó nífẹ̀ẹ́ wọn ọlọ́wọ́ ṣe lé ilé máa lórí ilé wọn lè ṣe lórí. à ń ṣe ẹsẹ̀ wọn fi pọ̀ ní torí ẹsẹ̀ yìí bá ti pọ̀ tó bẹ́ẹ̀ náà ni yóò ti ṣe kiri bẹ́ẹ̀ tó ti pọ̀. so pé bá ń ṣe bàjẹ́ náà wọ́n bá ní ilé ọlọ́kọ́dà nínú tí àwọn onímọ̀ sọ tí ọlọ́wọ́ bá fi ìyà jẹ ìyàlẹ́gẹ́ ẹsẹ̀ kan ti ṣe àtẹ̀yẹrẹ fífi ọlọ́wọ́ ò ní fẹ̀rẹ̀ kí ẹnìkan ọlọ́ba ìkàlára wọn ní ìmọ̀ ìkẹ́ ẹsẹ̀ tí ọmọ bá máa ń fìyà jẹ ẹlẹ́sẹ̀ èyí tí tẹ̀sẹ̀ ti bẹ́ẹ̀ lọ́wọ́ nípa rẹ̀ onímọ̀ yẹn wá sọ pé à ọlọ́run fìyà jẹ ọ̀rọ̀ ni ìyà tó ti ga jù lọ́wọ́ ọba fi jẹ ọ torí pé mímọ tó ti fáàrí lórí ẹsẹ̀ wọn tẹ́mi rẹ tó lé lórí wọn ọ̀gá lórí yẹn ọlọ́run bá ti fìyà jẹ ọ ó kò bẹ̀ ṣùgbọ́n ọlọ́run máa lọ lára ó tún wájú sí pé ìlọ́lára ilé bọ́yá ó ti ẹ̀túbá dípò kó túbá ó tún lékún ní èyí gan lórí àtọ́lọ́wà fi máa jẹ èèyàn ọlọ́wà ṣe ti ilé máa ló lè lọ́wọ́ iye sẹ́ẹ̀lù ìtumà wọlé fún àtẹ́wò mọ̀ọ́yì. à ń lọ́wọ́ lára àfìyàjẹ́ ẹsẹ̀ wọn lórí ẹjọ́ tí ń ṣe lórí ìbàjẹ́ tí ń ṣe lórí ẹ̀ kì í ṣe nítorí pa fẹ́rẹ̀ ọ̀rọ̀ à ń ṣe bẹ́ẹ̀ torí kí ìyàwó lè pọ̀ من sọ́ọ̀tù àwọn ọ̀sẹ̀kì ọ̀rọ̀ dáríkà àkọ́rọ̀ síkà ìdá àkàdà kúrọ̀ wà lẹ́mọ̀lẹ́mà ìdá àkàdà kọ̀ àyèkù ṣe. Ìgbà tí wọ́n bá bá gbá àwọn alábòsí àti àwọn tí ń ṣe sí ọ̀nà ọ̀pọ̀sọ̀ bí kí wọ́n ṣe lórí rẹ̀ tí wọ́n fi tọ́nà bá ní kí wọ́n ṣe tí wọ́n fi rẹ̀ ìgbà tí wọ́n bá bá gbá wọn mú pẹ̀lú yà ọ̀nà ọba tí máa ń ṣe gbogbo ní kódà àwọn èèyàn máa bá wọn káàánú nígbà yẹn. Sọ̀rọ̀ kéèyàn máa ń gbé ìmá fi ìyàjẹ ìyàjẹ ní ẹsẹ̀ kò túmọ̀ sí ti ọlọ́run bá ti bẹ̀rẹ̀ sí léyìn sí kódà tí ọlọ́run tó tún máa kẹ́yìn tó kò túmọ̀ sí ọlọ́run bí kò ṣe gbé bí ọlẹ́ túmọ̀ àbí kí ẹ̀sán ẹ̀yà lórí fúnbó sàn òní ẹ̀rí pé yorùbá náà sọ pé kò sí àtìdé àti pàmò ló ti lò ní lọ́wọ́ nítorí ọlọ́run máa ń ṣe fún èèyàn bẹ̀rẹ̀ kí ọlọ́run tó sàrọ̀ níbẹ̀ lára ẹ̀ka tí tó máa ń sókùnfà tí ẹ̀mí fi máa ń lé oní kéèyàn kọ̀lá òsì. ẹ̀dá wa ti lé ìmá sí ààbò sí ààrẹ pẹ̀lú kọ́sẹ̀tọ̀ ọmọọ̀sẹ̀tọ̀ náà àbí ìmá sí ààbò sí àwọn míì kọ́ gba dúkìá wọn àbí kọ́ gba ọmọlúwàbí wọn jẹ́. pẹ̀lú ojúbà ní sẹ́yìn fi máa ń ṣe ìbàjẹ́ tọ́ba ti pọ̀ ọlọ́ọ̀ba ọmọ ti torí rẹ̀ jẹ́ kí ẹ̀mí wọlé ní òní ọlọ́ba tó ní wọn sọ́rọ́ tó mọ̀tọ́ fífi ìdè tẹ́lẹ̀ bẹ́ẹ̀ rọ́ọ̀nà àlẹ́ olóògbé àjẹ́ rẹ̀ ìdìbò ọlọ́ba fi èdè èdè ó fi dí ẹ̀mí wọn débi pé bẹ́ẹ̀ bá bá wọn sọ̀rọ̀ kò ní lápá sọ ẹ̀mí wọn ti lé kílọ̀pá látara onírànà àbùkù tí wọ́n ti ṣe kí wọ́n lè rí ẹ̀sán àbùkù yẹ ìyẹn pàtó yá sí pé dípò kí wọ́n túbá sọ ọlọ́ba ò ní kí ọmọ fi irú àwọn èèyàn bẹ́ẹ̀ lẹ̀ sábò tí wọ́n pọ̀ sẹ́ni wọ́n wà lélẹ̀ lórí ìyẹn ni pé kí èèyàn pọ̀ ní àbòsí fún rẹ̀ àbí fún ọmọ rẹ̀ torí pé ẹni tí ń fi ẹ̀kọ́ ọ̀sàbòsí orí ara rẹ̀ ní ọ̀sàbòsí ọlọ́run ọ̀sán àlọ́ ọ̀sán rẹ̀ àbí títí àbòsí ẹ̀ẹ́dẹ́gbẹ́ rẹ̀ pẹ̀lú gbígbà dúkìá rẹ̀ lọ́nà ìtọ́ àbí fífa ọmọlúwàbí rẹ̀ jẹ́ àti gbogbo ojúmọ̀ lẹ́sẹ̀ fi máa ń fi àbòsí kéèyàn mọ̀ ìwé lára nǹkan tí ó ṣokùnfà kí ọlọ́run fi èdè sí ẹ̀mí èèyàn débi pé èèyàn ò ní lábá pẹ̀lú wáṣẹ́ra oṣù rẹ̀ ní ọ̀nà. ṣùgbọ́n kí ni àwọn nǹkan tí ó lè jẹ́ okùnfà tí ẹ̀mí èèyàn máa ń tẹ̀lé títí ẹ̀mí èèyàn lé kí ni nǹkan tó lè jẹ́ nǹkan téèyàn fi máa tírèsè lẹ́gbẹ̀ẹ́ títí ẹ̀mí tí ń lé yẹn yóò sì máa rọ̀ àkọ́kọ́ nínú rẹ̀ ó ní ìsojú kòkòrò bóòlù yóò ti mà nípa ọ̀rọ̀ náà ọ̀rọ̀ sàkàrọ̀ sàlẹ̀. torí pé ìmọ̀ àmọ̀ nípa ọ̀rọ̀ náà ọmọ ń jẹ́ kí ẹ̀mí ó le nígbà tí ìbá ti súnmọ́ ọ̀rọ̀ náà ti súnmọ́ ìtàn àlẹ́bí ọ̀rọ̀ àmọ̀ súnmọ́ ọ̀rọ̀ sẹ́lẹ̀ ti súnmọ́ ìtàn àwọn ẹni rí èyí tó ti lọ èyí ọmọ ajẹ́ tẹ̀mí ó le àti ọmọ ajẹ́ tí ẹ̀mí yàn ọ̀rọ̀ tí bá ti le tẹ́lẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì kéèyàn bá ti ń tọ̀ kẹ̀kẹ́ nínú kàtúnà ọba sọ nínú kẹ̀kẹ́ àdébí wa Muhammad sọ́kùn àlùsílẹ̀ tó sọ kéèyàn máa tọ́ yìí láti lò ó kéèyàn máa sọ kódà kẹ́mi èèyàn má fẹ́ ìtẹ̀lẹ̀ ìmọ̀ ìgbìyànjú láti lò ó ọmọ ajé tẹ̀mí ọrọ̀ torí pé tí èèyàn bá ti ṣe ìfẹ́ nú ara èèyàn ẹ̀mí ọ̀ sí àtẹ̀tẹ̀ yẹn fẹ́ ṣùgbọ́n so ẹ̀mí yóò tún máa kọ́ ní aburú sí i so ìyẹn lọ́pàá ló fi dá sí pé ìmọ̀ fi nǹkan sí ẹ̀mí fẹ́ ìmọ̀ gbèjù sílẹ̀ kéèyàn máa tẹ̀lé ìgbà tí tọ́nà ọba sọ àti tẹ́yìn àmbà nínú ọba tí wọ́n sọ pé sódà lẹ́yìn ọ̀rọ̀ àpẹ sọ́kọ̀ ọ̀pọ̀ àyẹ̀wò sọ́dà ń sọ ọmọ ń jẹ́ kí ẹ̀mí ọ̀rọ̀ ìyẹn lọ́pàá ló yẹ pé àlejò ọ̀rọ̀ àpẹ sọ́kọ̀ àyẹ̀wò sọ́dà ó jí wá níwèé àyè sọ́kọ́ àrùsọ́lẹ̀ lára ìgbà tó fi yọ̀ǹda yẹn ní pé wíìlì tí tó fi yọ̀ǹda yìí pé kéèyàn láǹfààní àti ọlọ́run abẹ sàárè wò orin ká lè ṣe àdúrà máa kì í ṣe ká lè ṣe àdúrà níbẹ̀ torí pé àyè ṣe àdúrà níbi sàárè ẹ̀dẹ̀kẹ̀ kódà sàárè ẹ̀dẹ̀kẹ̀ ọ̀rọ̀ àgbẹ̀ sọ́kọ́ àrùsọ́lẹ̀ ọ̀lẹ́kọ̀ọ́ kéèyàn níbẹ̀ bá máa sọ̀rọ̀ ọ̀gá lọ́dọ̀ ẹ̀kọ́ nìyẹn so èèyàn sàdúrà mẹ́tí ọwọ́ àdínlọ́sàárè sì lé gbàwọ́ àti látara ìkẹyẹ pé ẹni náà ti rìn bébí náà ti rìn ọ̀nwọ́sọ ọ̀njẹ ohun òní nínú rẹ̀ yìí bẹ́ẹ̀ sọ pé pé káwọn tó fojú yàwòrán tí wọ́n fìyàn sínú yàrá kan tí wọ́n dé mẹ́bẹ̀ aṣọ aṣọ pé ìdìbọ́jẹ́ sáré tó kùn wá bẹ̀ tí oníhàmà ìdàgbàsókè ẹ̀mí ọ̀fẹ́ ọ̀wà níbẹ̀ torí pé bí alábàárí sàárè ṣe lè nù ìmọ̀ ọjẹ́ àlìjẹ́nà ọlọ́run àti ọjẹ́ tí ó jẹ́ àlìjẹ́nà fẹ́ ọ̀rọ̀ àdìpọ̀ jẹ́ ibi ìsàtúndé pé yọ́n máa ṣokùnfà ìyàgbọ́n ẹ̀tọ́ wà nínú rẹ̀. tó ìmọ̀ abẹ́ sàárè wò alẹ́ ọ̀rọ̀ abẹ́ sọ́tọ̀ àjọṣẹ́lẹ̀ ó ní ìgbà tí máa jẹ́ kí ẹ̀mí ìyàn ọ̀rọ̀ rẹ̀. sọ lẹ́yìn ọba máa kí ọba títí sí ẹ̀tọ́ máa tí ọba sàlàyé rẹ̀ fún yàn bára ń tẹ̀sí máa sọ̀rọ̀ fún àtẹ̀sí ẹ̀mí fi máa rọ̀ rẹ̀. bákan náà yìí máa bá wọn ẹni rírì torí pé mi máa bá wọn èèyàn kúrì ọmọ jẹjẹ rẹ̀ ó le. bẹ́ẹ̀ máa ń bá ẹ̀mí àwọn èèyàn ti rírì náà yóò máa sọ̀rọ̀ fún àti ẹ̀mí ó fi máa tí ó fi máa rọ̀. bákan náà yìí máa tètè sódò ọ̀nà ọ̀rọ̀ tó bá kó ẹ̀kọ́ kan tó náà tó lò ó tó tó ń fi àwọn èèyàn síbẹ̀ ọmọ sọ kò máa tí ọlọ́run máa fi máa gbà lóyìn torí dájú pé ẹ̀mí tó yẹ ọlọ́rọ̀ tó náà torí pé títẹ àwọn èèyàn sí olóòfẹ́ máa lò ó sọ kì máa ń tí àwọn èèyàn bẹ́ẹ̀ bá tẹ lágbára padà ti lọ ẹ̀tọ́ tó yàwó èèyàn ọmọ èèyàn sọ ọmọ sọ kò fàǹtà sí ẹ̀mí òfin ọ̀rọ̀ kí ti ọlọ́run subhanahu wa ta'ala ọmọ jẹ́ kí ẹ̀mí wó lé lérí ti ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́lá ìgbàlódé اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا عمل إلا فرجت ولا حاجة من حوائج الدنيا إلا قضيتها يا أرحم الراحمين اللهم اغفر لنا من خشيتك ما تحول به بين وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا أصحاب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على ما ظلمنا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا عبادنا التي فيها معادنا واجعل الحياة دنيا كلها في كل خير ونعمل المرة راحة لنا من الشارع الشر ثم إلى صلاة الله